أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته هذا وقفكم ولو وضع بعد الجولة ọba tí ó tóbi jùlọ ọba tí ó ga jùlọ ọba tó ṣe wípé òun náà la wá ní onítọ̀ òun lọba tó nìkan bá lórí ẹ̀dá nígbà tó dá ẹ̀dá òun náà lọba tó ṣe wípé ó nìkan bá lórí gbogbo tó dá pátápátá lọ́lọ́ ìyọ̀ ọ̀kan kankalẹ̀ bó ṣe jẹ́ pé ìròyìn ọlọ́run òun ni gbogbo eléyìí eléyìí náà nígbà tó ti dáhùn ní lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn èèyàn lè kọ́ lé kó má ní kàpá lórí ilé tó kọ́ èèyàn lè rọ ọkọ̀ kó má ní kàpá lórí ọkọ̀ rẹ̀ kódà ìmọ̀ iye èèyàn ló ń bímọ tó ti wípé wọn ní kàpá lórí ọmọ wọn tó rí eléyìí nínú àwọn àròyìn ẹ̀dá ni àdáhùn máa pẹ̀lú títí àti àmì èdè àmọ́ náà bá ní kí ọlá wọn alájùlá yàmúùsù ọba olùtẹ̀mí ni ìgbà tó ti tẹ̀mí ìtẹ̀mí ẹ̀yìn òye wá gbogbo máa. Wọ̀wọ́ ikọ̀ wí ọba alágbára tó ṣe wípé láàárín ìjọba ṣe òṣùwọ̀n agbára rẹ̀. Ìyí ló bá tọ́lọ́wọ́ bá àlejò láti ìjọba rẹ̀ sọ wípé lẹ́yìn ìgbàgbà mi ti iṣẹ́ ìròyìn wọ̀wọ̀ tẹ̀mí àmọ́fẹ́. Ọlọ́run kò sí aláṣìíwé fóun ọlọ́run. Kò sí aláṣìíyọ fóun ọlọ́run. Ọba tó ń gbọ́ mi, ọba tó rí mi àtọ̀rọ̀ ní ìdẹ́ẹ̀dẹ́ ọlọ́run fún aṣíwájú ẹ̀dá pátápátá àmúwà Muhammad sallallahu alaihi wa sallam àtúntọ̀ ọ̀rọ̀ oníkàtọ̀ pé àmọ́bì yìí ó ní aláyé lọ́rùn àtúntọ̀ ọ̀rọ̀ mi àmọ́bì kan ló láyé ábẹ́lẹ̀ tàbí pé òun ló ní ọ̀rọ̀ àmọ́ síwájú gbogbo ẹ̀ déyìn ọ̀lọ́wọ́ ọba àdúgbò lágbà pápá òun ní àmúwà Muhammad sallallahu ó ní àwọn ìlú àjọlùmọ̀ ọ̀dìbà yìí òun lè kọ́ tó ọlọ́wọ́ bá lè lọ láti ìwájú lórí gbogbo ọmọ èèyàn wà àjọlùmọ̀ òun ní ọlọ́wọ́ bá lè lọ lọ́tọ́ láìpẹ́ jùlọ lórí gbogbo ẹ̀dá pátápátá ọlọ́wọ́ bá lè lọ fún gbogbo ẹ̀dá tó kó wọn sí ẹ̀yìn àmẹ́lò àmọ́nà sọ̀rọ̀ láwọ̀ àwọn ìwọ̀n لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكرنا كثيرا ọlọ́ọ̀bà àlejọ́lá fi àtẹ́bì ló fi ṣe ọ̀gá lórí gbogbo ọmọ ìbéèrè yàtọ̀ sí àwọn òjíṣẹ́ nínú ọlọ́pàá ọ̀dọ̀ náà àwọn ìrọ̀lọ́ mi ṣe ọ̀gá fún gbogbo wa àti gbogbo èèyàn pátápátá àdìyẹ mímí èèyàn mi ọ̀lẹ́jà ni àdébì ló lọ́lá tí ó gbogbo ọ̀rọ̀ tó wà bá ìjọba tó bá ìjọba ìjọba tó mọ bá níbí ìjọba ìjọba bá àwọn aṣẹ́ níbí tó bá àwọn ṣọ̀rọ̀bà rẹ̀ àti àwọn tó ní ọ̀nà tó ń ṣọ̀rọ̀ bá ìjọba tó bí lọ títí di ọjọ́ kan tó láyọ̀ ń bá ìmọ̀ràn ìwọ̀n ìlú ìyá àwọn àtàlá àdúgbò ìjọba ọjọ́ tó kú gbogbo lẹ́yàwó àmọ́yà láyé gbogbo lẹ́yàwó tó ní láyé kò ní bá àgbà owó ni ọmọ ni dúkìá ni mọ́tò ni ilé ni àyàfi àwọn tó máa wá bá ọlọ́run ọba àdéjọ ọlá àdéjọ fúláà pẹ̀lú ìṣàtọ̀ mẹ́sìn ọlọ́run fún ọlọ́run. Èrè ọmọ ìyá nínú wọn ti jẹ́ wọ́n ní ní amáyàwó ọ̀kan nínú àwọn àkọ́lé ọ̀rọ̀ tó jẹ́ wípé àyàrí ìmọ̀tú mìíràn àyàrí ìmọ̀tú mìíràn síbà ní ìṣùwà àti ìṣàwà. Àyàrí ìmọ̀ mìíràn síbà àyíkíkà فتنة الشبهات وفتنة الشهوات wọ́n ní kára wo àkọlé ọ̀rọ̀ tó lọ wípé ìwá ìdáàbòbò àmì àríyìnà ìwá ìdáàbòbò yàrí ìdáàbòbò ra ẹni kúrò níbi nǹkan kí ni nǹkan náà nínú títà àwọn tí wọ́n ṣàwà kúrò níbi àdánwò fìdínà ìrújú ọ̀ṣàwà àti ìdínà adùn ẹ̀mí ìdáàbòbò rẹ̀ ní kúrò nínú èròjà tìtínà yìí ẹ̀rí pé wọ́n ti jí ọ̀rọ̀ yìí burú fún wa fàwọ́lẹ̀ wọ́n ní alkitan fàní ẹ̀làánú wọ́n ní káwọn orí ní kíkàmù táǹkọ̀ yìí àṣùgbọ́n àṣàwà ìdínà àkọ́kọ́ òun náà ní ìdínà ìrújú nípa kíni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé ìkéjì ní kíkùnà ìṣàwọ̀ ìdínà kíni ìdínà àgbọ̀ ẹ̀mú ní wípé ó ní ṣe pẹ̀lú àtiwáyé ọ̀tá àálòtẹ̀rí láyé afẹ́gbàgbù láyé afẹ́gbẹ̀rẹ̀ alárinrin bẹ́ẹ̀ ni ìtọ́nù ọlọ́ọ̀bà ní kí wọ́n fi máwọn ọmọ ẹ̀dẹ́ ìyàwó kò fi gbà á nínú wa. Ìdí ọ̀kan wà láyé tí òbí dúdú kò fi dínà tó láyé ìlú òbí mi náà. Nínú àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ìyà tí ohun táwọn rí pẹ̀lú wọn ní omi àlùfíìsìnà. Ìṣúná ọmọ ọdún ọmọ ẹ̀dẹ́ ìyà. Èyí tó rọrùn jù bá tún kìí náà. Yorùbá gbọ́ ìdáwọ́ àmọ́ ń bá rọrùn jù olóòjì pé ká máa lọ gbé òun ìpínlẹ̀ àṣìkìtàn àṣìkìtàn ju onáyọ̀kan àṣìkìtàn tó ń jáwé lóra ìyẹn. àwọn afáàní máa ń sọ pé àṣìkìtàn gbólóhùn tó ní ní ìpínlẹ̀ ọ̀rọ̀ mẹ́ta náà ni bí àwọn ọgọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ míì paul paul menon gbólóhùn èdè kọ̀ọ̀kan yìí àwọn ọ̀rọ̀ tí jẹ́ kẹta yìí òun ní báwọn bá kọ́ wípé hapun sàkóyè ni wọ́n àwọn ọ̀sẹ̀ tó wọ́n ní ọ̀rọ̀ àbàwọ̀n kankan ọ̀rọ̀ tí àbàwọ̀n kankan láàrin orí wọ́n ní wọ́n máa ń tọ́ka tó kankan yẹ tó lo àwọn ìsìláì wọ́n ní ìsìláì àwọn ìsìláì wọ́n ní yóò máa wá tọ́ka sí nǹkan mẹ́ta kan nínú ìròyìn ọmọ ẹ̀dẹ́ ìyẹn láyé wọ́n ti pé alìkéjìlá ni wọ́n ní tó máa tọ́ka sí ìmọ̀ àjẹsìlá ọ̀pọ̀lọpọ̀ ń gbé àjẹsìlá ọ̀pọ̀lọpọ̀ pé àjẹsìlá yóò máa tó kan nínú ọ̀nà mẹ́ta yìí ká máa fún ara wọn. Ìgbà àbọ̀lá ìwádìí ìrùlá ìrùlá ìrùlá ó bẹ̀rẹ̀ kọ́kọ́ yé wa ọlọ́ọ̀bà àlejọ́lá kò jẹ́ ká máa fi ìsínà yẹn gàn ọlọ́ọ̀bà àlejọ́lá sọ wa lára kú òní ní báńgbò ní ìsínà ọlọ́ọ̀bà àlejọ́lá ń lé wa jìnnà sí báńgbò ní ìsínà jàbújàbó yálà ilé ayé ni àbí yálà tẹ̀sí ni ìmúlọ́ọ̀bà àlejọ́lá ti ṣe é kìlọ̀ fún wa wípé wọ̀tẹ́kù fi ìmẹ́tẹ̀lì yàtúndínlọ́nà lẹ́bí ìrànlọ́lá mú ní nǹkan ọ̀tá واتقوا الله إن الله شديد العقاب ọlọ́run wọ̀tẹ́kùn fífìyà ẹ ìdínà ti ní káàtọ̀ ìdínà tó ṣe pé bá tọ̀ kalẹ̀ mọ́ máa ló ń rí àwọn dá lẹ̀ mọ́ ìdínà tó ṣe pé bá bẹ́ẹ̀ lẹ̀ kò ní wọn lórí àwọn alábòsí èèyàn tó mọ́ dálẹ̀ ọ̀tọ́tún náà ẹgbẹ́ ìran lọ́wọ́ ọba àríjọba ìran náà ṣẹbí ìlúra ibà ọba tó le nínú ìyàjẹrẹ gbólóyìn ti yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run pé ẹ̀dá máa ń bá jìnà nígbà tó ní ìdínà yálà àti sínú ayé ayé ni àbí sínú ẹ̀sìn ni àádẹ́kùn fún ayé kàlàyé wa dáadáa yálà ọ̀kan nínú àwọn èyí tó ti wípé ó kó gbogbo ńlá àmọ́ ní títí náà tó tó sínú. ọlọ́run bá mi jọ láńsà ṣe kiri ó léwájú lọ sí dáhùn ìdíkiri táà tó ní títí náà. kí àwa ní à ní ní ìgbàgbọ́ tí wàá délé yìí ìmọ̀lì ń tiwa òkúrú àdáwò náà tí ò lè lójúbọ̀. àwọn ẹbí tó ń bẹ̀rẹ̀ rẹ̀ yìí àwọn lè lójúbọ̀ pọ̀ tuntun náà ṣàlùwà àtàlẹ́ ọlọ́run bá nígbà ọba tó dá wọn ní kápáyà tìrí náà bó wà káyà kókó nà sí ibi ẹ̀ mà wá ní ìjọba sọ̀rọ̀ tuntun náà ẹni tí wà kó lẹ̀ òtí nọ́mbà lókè mi ló gbà àìrọ́ ni o bàbá ńlá arọ́ ni. kódà kan náà wọn kọ ara ìgbésùn sáàbì ọ̀rọ̀ láwọn àyè ó ní ọjọ́ kan àwọn tó kọ́lẹ̀ pẹ̀lú anájú Muhammad sallallahu alaihi wa sallam àbí ìyẹn ló lọ ìbùdó ọwọ́ àdéhùn sọ́kọ̀ ó ní àwọn ń bẹ pẹ̀lú oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam oníṣẹ́ ọlọ́run bá wọn jọ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń ṣe oríṣiríṣi ìkìlọ̀ bá wọn onígbà tó yá anábíwá dojúkọ àwọn sallallahu alaihi wa sallam oníṣẹ́ ọlọ́run wá ké báyìí pé sàárọ̀ dùdú láàyè min àbáyé kọ́dọ̀ ó ní oníṣẹ́ ọlọ́run wá pẹ̀lú báyìí pé kọ́ọ́lù èèyàn kankan gbọ́ ọ́ pé nàìjíríà gbogbo láàyè nínú àbárí kọ́bẹ̀ ara gbogbo àwọ̀ ìtọ́ náà kó nínú ìyá sàárè oníṣẹ́ náà tún sọ wípé sàárò gbogbo láàyè ní àbárí jahannam oníṣẹ́ náà tọ̀lá àríwọ̀ sọ́jà wọ́n pé a ní gbogbo yín fẹ́ ẹ̀wọ́n ìtọ́ ọlọ́run ọba kó nínú ìyá ọmọ ẹja àníyàn náà kọ́ọ́lù onígbogbo àwọn tó dáadáa yìí nàárùn ìlà yìí ní àjọ ìjà náà àwọn ọlọ́run bá nígbà bá ní onígbọ́ kúrò nínú ìyá ajá àyàmà ó ní àdé muhammed allah alayhi wa sallam tó tún wá bí fún ọlọ́run ìgbé sàáwọ̀ dùdú ìlà yìí nínú sítan máa bọ̀ àárọ̀ ní àwọn ọmọ bàtọ̀n ó ní oúnjẹ ọlọ́run á tún dojú lọ́wọ́ ìgbé ọlá ìtọ́ ọlọ́run kúrò níbi ìdìbí náà oúnjẹ ọlọ́run á dákẹ́ níbi ìdìbí náà ó ní máa bọ̀ àárọ̀ nínú wọ́n máa bá tọ̀ èyí tó pamọ́ nínú bìbí náà ni àbí tó wà jáde wọ́n yóò tẹ́tẹ́ gbọ́n pariwo ní àwọn òbí ilá ìlú náà sílẹ̀ máa bọ́ ara ní ìhà wọ́n máa bá tọ̀ gbogbo àwọn gbá ah, àwa ìgbà ọlọ́run kú òní ní sáà ń tò ní bìbí náà èyí tó wà nínú bìbí náà ni àti tó ṣe kí ni àti èyí tó pamọ́ àdúgbò máa bẹ nínú àdúrà tí wọ́n ti yé wa wípé àmì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n bẹ nínú sọ́yìn muslim bàbá wọn nítorí àpẹlẹbẹ wa ibùdó muslim gbogbo amamúlání àbú àyílẹ́mẹ̀ àdéhùn àdéhùn ọ̀tọ́là wọn ní àmọ́ ilé bẹ́ẹ̀ ló gbà wọn mùsùlùmí níyànjú nígbà mo gbà bí bàbá bá kí wọn kámi tó pé aláhùnmá ìní àrùn bìbíkà ní àbáàbí jahannam ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن ومن شر فتنة المسيح الدجال sallallahu alaihi wa sallam. ó ṣọ́nà ní ẹ máa wá ìtọ́ ìgbà kígbà tẹ bá ń kírun ẹ máa wá ìtọ́ ọlọ́run kúrò níbi nǹkan mẹ́rin kan. nǹkan àkọ́kọ́ ìyá anájá ànámà nǹkan kejì ìyá anú bàárẹ̀ kí ni nǹkan ẹ̀yà ìjọba tó ń ṣe lọ́kọ̀ọ́ láàárín ọ̀gbọ́n wọn ni fitness and mayo ẹ̀ màmá ẹ̀wá ìtọ́ ọlọ́run kúrò nínú ìfínà ilé ayé àti ìfínà àkìyámà bẹ́ẹ̀ ni ẹwà ìtọ́kù níbi ìfihàn ìgbẹ̀já tó ń ṣọ́rọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ ìdí wọn pé yóò wà níbẹ̀ ìyàwó ẹgbẹ́ àtàlá ọ̀rọ̀ ìfi yóò wà wípé ó ń ṣe ọlọ́run ó kìlọ̀ fún àwọn nígbò níbi tá à ń pè ní fìtínà ó kìlọ̀ fún wa kúrò níbi tá à ń pè ní fìtínà ká má tẹ̀rí sí ìta ń pè ní dàmúdàbò dàmúdàbò ilé ayé ó dọ̀ tún rọ̀ wá ká ṣe kí ni kámọ̀ bí ọlọ́run bàbí jọlá kúrò níbi táǹtò ní wàhálà ní ayé wàhálà ìjìyàmà wàhálà ọ̀rọ̀ èdè ìdá gbogbo ẹ̀ kámọ̀ ṣe kí ni kámọ̀ wá ìlọ ọlọ́run ọba kúrò nínú àwọn kìnìún ọ̀rọ̀ fáni wọ́n bá lómi tí ò ní tẹ̀lé ọ̀rọ̀ nígbà mùsùlùmí sọ̀lá àríwọ̀ sọ̀lá. Àìsísìnà tó ti dín náà nínú Kùrán yóò máa kátó wá kó gbogbo ńlá oníkìtì náà kátó kó sábẹ́ ń dáwọn àbá àkọsí. Wàmí tó ń pè ní nínú náà ní trials and tribulation. Yes, the trials of the world is okay. Ká ló ní pé àwọn àdàmú ilé ayé? Àtọ́kọ́tọ́ tribulation nìkan náà méjèèjì òun náà ló mú wa. Àìsíkà tó kàn ọjọ́ àti Kùrán. Àwọn ọba àlejò alátóróyìn ìpínlẹ̀ nínú Àkùrán. Ọ̀nà bíi mélòó kan ó hàn pangiri gbangba gbangba wípé ọlọ́run bá àlejò láti bí ìròyìn mẹ́rin kan ó fi ìròyìn bá ní alfitan fitina nínú alkurhan àkọ́kọ́ ọlọ́run bá àlejò láròyìn fitina pẹ̀lú kí ni ìmáná àlìsílà pẹ̀lú ìdààmúdàbò ìyẹn ní kí ni tá a mọ̀ sí ọ̀kúkúrú àdánwò ọlọ́run pẹ̀lú pẹ̀lú dáńsẹ̀ ní àdánwò bàtà wọn bàtà ìṣẹ̀lẹ̀ ọkọ̀ fún wa nínú sọ́ọ̀tù làǹbíyá àyà thirty five ọ̀rọ̀ ní olùnàṣì ń dá àyíkọ̀ tó náà wọn lọ fún kòmíṣẹ́ ìwọ̀n kẹ́yìn wọn ilé yìí náà tó gbà wọn. ọlọ́run gbogbo ẹ̀ ní pátápátá adánú tọ́kú o wọn lọ fún kòmíṣẹ́ ìwọ̀n kẹ́yìn àwọn àdán gbogbo ẹ̀ níwò pátá pẹ̀lú dáadáa àti aburú wọ́n ilé ìyẹn tó jà òun torí pé ọ̀dọ̀ wa náà lẹ́ padà wá padà bọ̀ wá. ọlọ́run tí wọ́n rí pé kìkì náà máa jẹ́ àdánwò fọmọ ìgbéyàn láyé àgbàlá àdìsílà kìkì náà yóò mú ojú eléyìí yóò mú wá ẹ̀kejì kí a pé alẹ́sìláàrù ìdánwò ìkan àdánwò ìkan kí ni ìdánwò ọlọ́wọ́lọ́ suratu Muhammad àwọn suratu lankabut di ayé ẹlẹ́ẹ̀kejì sí kẹta ọlọ́ni alislamin ahsibannas an yutraku an yaqulu amanna billah wa hum la yuftanun wa laqad fatanna alladhina min qablihim فلا يعلمن الله الذين صبروا ولا يعلمن الذين كاذبين ẹgbẹ́ tó wọ́n bá nípa láàpọ̀ láàrin iná ọ̀pọ̀ aláàrin àtìbà náà ìdí àwọn ọmọ ẹ̀dẹ́ ìyàn lérò ní àyíkúrà fún ayẹ̀kúrà àmọ́nà tí ọlọ́wọ́n bá nípa lọ́kà fi wọ́n lẹ̀ yóò máa jáde lẹ́nu wípé àmẹ́dodo onígbàgbọ́dodo lábẹ́ ṣe rí yìí àwa nígbàgbọ́ nú ọlọ́run àmọ́ṣálá àlùsùn làwà sálábí ni wá wọ́n ń la ìtàn náà tá àwa nídánwò wò rárá lórí tí wọ́n sọ yẹn. ọlọ́run làkọ́jú bàbá mi ìlẹ̀dí náà ń sọ bíi bó ti jẹ́ wípé a ti ṣìṣí ní àwọn tó gba wájú wọn bì máa nà kí ni a ti gbé àwọn tí wọ́n gba wájú wọn wò. fàlàyà àlàmọ́ nàlá ìlẹ̀dí náà sọ́dọ̀ fún ká lè ọlọ́ọ̀bà àlejò ọlọ́ọ̀bà mọ àwọn tí wọ́n ti kíni tí wọ́n jẹ́ olódodo nínú wọn. àlejò láti lè mọ àwọn tó ti kíni tí wọ́n jẹ́ òkúrọ́. jẹ́ wọ́n kan parọ́ lásán ni ìgbàgbọ́ tí wọ́n láwọn níyẹn kò di ọkàn wọn. nígbà tí ìdánwò wa tó bá dé bá wọn wọ́n máa bẹ́ dànù. ọlọ́ni yóò gbójú ìdánwò wa àkọ́kọ́ gbójú kí ni àdánwò ẹjẹ́ tó gbójú kí ni ìdánwò kódà kìí máa gbójú àdáàb àdáàb ìyà agbójú dáńpẹ̀ ní ìyàwó ẹgbẹ́ àdàlá ẹgbẹ́ ká gbọ́ kìíní kan farabalẹ̀ gbọ́ yí dáadáa ìdí máa mójú ìyàwó kódà tí wọ́n tó bá tí mọ̀ tètè máa ń tèmi jẹ́ kó yí ẹ̀ èdè clear case court sign still delivered ọlọ́run ti kọ ó ti parí kéèdì yẹn kò ní convention kan rárá àtọ́ ìdè sign case by Allah subhanahu wa ta'ala ọlọ́run ti parí ẹ̀ ó fẹ́ okọ̀ yóò ṣẹlẹ̀ tó alifitna ó lè gba àwòrán dáńtò ní àlàzọ́ ó lè gbé wá ìyá sọ́mọ̀ pé ṣẹlẹ̀ ní ìfúrátù burúkú ọlọ́ni ìmọ̀lẹ́dínà fọ́tàlú mìíràn wà mìíràn fún màlámi ọ̀túnbù fọ́làhùn àbáàbù jàádá wọ́làhùn àbáàbù láàrí ọlọ́ni ìmọ̀lẹ́dínà fọ́tàlú mìíràn wà mìíràn ẹ̀rọ àwọn tí wọ́n fìtí náà àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin tí wọ́n fìtí náà àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin kí ni fìtí náà tí wọ́n fi ṣe tí wọ́n fi fún wọn àlàáfáà wọ́n fìyà jẹ àwọn àfáàbù ọ̀dọ́ ní ọkùnrin ọ̀tún gbòòrò rẹ̀ ìpínlẹ̀ tó dé wá bá wọn ìyà gidi ni ìyàwó ni wọ́n gbẹ́ kòtò fún wọn ọ̀rọ̀ sínú kíni sínú kòtò iná tó nípa wọn ní kàmá kó sínú mọ́nà wọn ní kàmá kó sínú mọ́nà. wọn náà bá ní kí lárí wọn àmọ́ sì sí náà tí ó bá wọn nìyẹn àlàáfáà orílẹ̀ kó ti ní wọ́n tẹ̀síwọ́ ní ṣáàjú wọn ní ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ ewu àná ni ẹyọ kan náà ni no turning back àwọn onígbàgbọ́ òdodo wọ́n bẹ̀ ojú wàhálà ní ayé ìyàwó bẹ̀ jẹ wọn. ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ fún ànábì Ibrahim alayhi salatu wa salam wọ́n dáná kalẹ̀ wọ́n dáná ní Ibrahim kókó sínú náà láti kíta nǹkan tó ṣẹlẹ̀ tó ń bọ́ fún ìjàpọ̀ ló ṣẹlẹ̀. ànábì ọlọ́run yóò ní ọjọ́ kankan wọ́n jí nínú mẹ́rẹ̀ kọ́nà tó ṣe kíni. ọlọ́run kú ní ẹ̀yà náà rú kú ní ìbárùdán wọ̀tàlámẹ̀ aláìbọ̀rọ̀ yìí. wàhárọ̀dù bíi ṣẹ́yìnbá فجعلناهم الأخسرين ìyanu ọbí jẹ àná ní ibrahim àwọn ìsọlọsọ ọsọlá sọlá ọba àríkẹlá tó ṣe kíni tó tún sọ di ìgbádùn fún un tó ìdí náà wá àlá tó wá sí kíni alhazard ìdí náà yá ayé yóò gbójú ìyàwá ṣe pé ní owó rẹ̀ ń gbà mí kíra ha ìgbéyà yóò wá pọ̀ jù báyìí wọ lọ́ọ̀ yóò a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fìdínà fìdínà ni ó lè gbé ojú ọ̀nà ìyàwó akúmùtùmí sòyí tó bá ń rí nínú ìyálé ayé wọ́n ti wò pé ìyá ayé ti pin síbẹ̀ ìfínà kọ́tọ́nà ọba àmìṣọlá gbé dìde fún èrè bẹ́ẹ̀ ni wàá máa pa àkórí àwọn yòókù pé ìfínà ìyá yìí kí ló fẹ́ jẹ́ o ni ó máa jẹ́ àlè ìrà àwọn ọlọ́fẹ́ ti kí ni ó fẹ́ dán ẹ wò ni bẹ́ẹ̀ ni títí náà lè jẹ́ àlùmọ̀síìbà àwùmọ̀síìbà tún ní mọ̀tọ́ ìdí dúnìyà ní mọ̀tọ́ ìdí dúnìyà títí náà lè gbójú ọ̀nà mọ̀síìbà náà pé mọ̀síìbà àjálù àrélù oríṣiríṣi wà nílé ayé ìjọkẹ̀dálì bẹ́ẹ̀ ni oríṣiríṣi àjálù àdánwò ọlọ́kan ọjọ́ kan ló pọ̀ ní ayé torí pé tẹ́gbà bá bọ́ nínú kan ó lè má bọ́ nínú mi tó bá bọ́ nínú kan ó lè má bọ́ nínú mi kó láti lè lè ọlọ́dọ̀ fún wa nínú sórẹ́tò ìbáṣọ̀rọ̀ ọlọ́ni wà lánàbí wọn nà fún mi ṣe ní nìkan bí òjò rí ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإليه راجعون مصيبة ni àmójú ọ̀nà tí ló gbé wá ìsílẹ̀ ló jẹ́ ọlọ́run aláàbò wọn lọ́kùn mi ṣe yìí a máa gbé àdánwò bá yín pẹ̀lú àdánwò pẹ̀lú ìdánwò ìnànàká ìbẹ̀rù ọjọ́ ebi wàhálà ìrìnàmúwá ìwọ̀lá òkú ìpẹ̀dí àdínkù nínú ẹ̀mí àti dúkìá àti gbogbo àwọn tó tọ́lọ̀ bá fi ṣe látọ́ kà yìí nínú àwọn mùsùlùmí ìbànlẹ̀ ayé nìyẹn èyí ó ṣe bísíǹsì ńgbà míì bísíǹsì ni pé ó bí ẹ̀sìpẹ́kì two million ẹnu náà ẹ̀fẹ́ ti ní business yẹ two million akọ́dọ̀ ni má ju twenty thousand naira lọ. ẹni tó ti ẹ̀fẹ́ ti two million naira inú ẹ̀ ti dùn gan kódà ó ó ń àwọn nǹkan bíra wọn. àmọ́ nígbà tí ọ̀kan nínú àwọn orí ayé bá dé àwọn nínú dúkìá rẹ̀ ló ẹkún tí màá ṣe tọ́jú àbọ̀ àti aláìsàn ṣe ẹlòmí lè rọrọ ẹ̀sìn láti gbé yẹn yóò wá sí pé gbogbo ilé ayé lọ́kẹ́yìn tó ń padà àti kí náà ṣe kí fún ẹ̀sìn gbà mí gan àtọ́jú owó àtẹ̀yìn ẹ̀ṣẹ̀ kí ni kó parẹ́ síbẹ̀ àmọ́yé àwọn èèyàn ó ti pé èèyàn kúkú àmọ́ tọ́wọ́ bá ní

ká mọ bí tí àwọn àfọ àmọ́ gbàbàdà àríwá sí. ẹ jẹ́ ká wò nínú ọ̀rọ̀ ìkan nínú àwọn àfẹ́sì nínú àwọn ẹni ìsíwájú wa. ìmọ̀pá yìí ọ̀rọ̀ máa ń lá. inú kọ́lùmù ni ọmọ kéwọ́ kan nínú àfọ àwọn àgbà inú tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọmọ ńlá fún ọba àti ìjọba ẹni tí àwọn méjèèjì. inú kọ́ yìí nínú kíra ìtọ́jú ní ìlú àtọ́kùnrin àfáàn ìdí ọlọ́ọ̀kejì bàbá yìí tó bá ìfún wa wípé wọ́n fitna fún snowhan bàbá ní ẹni bá ń pè ní fìtínà àwòrán méjì ló máa mú wá ìgbà ń pè ní fìtínà àwòrán méjì ló máa mú wá ojú ọ̀nà méjì ló máa ń gbà wá bàbá ní fitna fún ṣubuhan ojú ọ̀nà àkọ́kọ́ òun náà ni fìtínà ìrújú bàbá ìwà tuntun pé wọ́n yíyá àgbàmù ìfìtìlọ́tẹ́yìn eléyìí ló tóbi jù nínú ìdínà méjèèjì bá a fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ fìtìnà tó ṣùgbọ́n hàn fìtìnà ìrújú bàbá ní wọ́n yíyá àgbàmù ìfìtìlọ́tẹ́yìn eléyìí ní tó tóbi jù nínú fìtìnà méjèèjì tí wọ́n ní fìtìnà lẹ́kìdì wọ́n yá fìtìnà tó òun náà ní fìtìnà àgùn ẹ̀mí àdánwò ilé ayé lórí kíni lórí adùn ẹ̀mí bàbá wa ní wàkọ́dí ẹ̀ṣùkà mọ̀hánà nílò àbùdí méjèèjì fìtínà méjèèjì yìí fìtínà ti ṣubú àwọ̀ṣàwà ó lè papọ̀ kéèyàn kan ẹlòmíì yóò ní àdánwò ìrújú ẹ̀sìn bákan náà yóò tún ní àdánwò lórí kíni lórí adùn ẹ̀mí lórí ọ̀rọ̀ ilé ayé bàbá ní ó lè papọ̀ fẹ́ẹ́ ẹlòmíì lójú kan náà wọ́n ní kódà àwàkọ́dí àbọ̀dù bíi àbíhìmá bẹ́ẹ̀ ni ẹlòmíì lè nìkan nínú méjèèjì. So the trials and tribulations of the world, you will combine both, you will have one. Ìyẹn lè ní méjèèjì, ó lè lẹ́yọ̀ ọ̀ka. Ẹlòmíì fìtínà ìrújú nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Fìtínà ìrújú nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò máa jẹ́ tiẹ̀. Ẹlòmíì àdánwò tiẹ̀ ìdínà tiẹ̀ òun náà ní kí ni adùn ilé ayé àádà àádà ntí mo fẹ́ jẹ́ ntí mo fẹ́ dà lórí ọ̀rọ̀ ilé ayé yóò máa jẹ́ tiẹ̀. tọ́wọ́ kí ni wọ́n rí pé tọ́wọ́ pariwo fìtínà gbogbo fìtínà ilé ayé pátá ọ̀nà méjì náà la fún wọn sí. ọ̀nà àkọ́kọ́ ní kí ni fìtínà ti ṣubú ha fìtínà ìrújú ẹlẹ́ẹ̀kejì ní kí ni fìtínà tó ṣàwáàtì fìtínà adùn ẹ̀mí ìtẹ́mi fẹ́ kó ń ní ìtẹ́gbà fẹ́ kó ń dà tó wọ́n ní gbogbo nǹkan tó bá dé rètí tó bá gbé fìtínà owó ni ẹ̀sì sábẹ̀ ṣàwà wọ́n gbé fìtínà ẹ̀sìn ni ẹ̀sì sábẹ̀ kí ni ṣùgbọ́n báyìí lẹ́sìn mọ̀ sí gbogbo àdánwò tẹ́lẹ̀ mọ́ fojú láyé àwọn àfáà ní ọ̀nà méjì gbà ní inú kó jẹ́ àdánwò ìrújú àbí kó jẹ́ àdánwò kí ni adùn ẹ̀mí ọ̀kan nu méjèèjì òun náà ni ó ṣe kí ni òun náà ni ó jẹ ẹbí wọn la lè fi gbé eléyìí lẹ́yìn èyí ká nu báyìí kárí àti báyìí bó ti wù wá àdìsí mu sábà fún alẹ́ àdìsí Nu'man bin Bashir ọ̀kan nú àwọn gbàgbà àgbà ni Nu'man bin Bashir ọ̀dẹ́ lọ́wọ́ àgbà ó ní ohun ṣe ọlọ́run ó ní tẹ̀lé ìtò ọ̀kú lálẹ́ sallallahu alaihi wa sallam yẹ̀kú ó lóun fẹ́ sí ara òun gbọ́ báyìí. ان محمد صلى الله عليه وسلم كنت باين ان الحلال بين وان الحرام بين وبينهما امور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرا لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام ó ní sábà yìí ní wọ́n ti jẹ́ ara ẹni lọ́gbẹ́ tí àmì Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ẹ̀rí ń tá a ṣe ní àlàyé tó jẹ́ ẹ̀tọ́ báyìí ń tó ti fojú hàn ní. Rọ̀yìn náà ará ọ̀nà báyìí a ní àwọn a ṣe léèwọ̀ àwọn náà fojú hàn. Bàbá iná wù má òmùrún mọ̀ṣẹ̀lẹ̀ ha. Àmọ́ láàárín àlàyé àti àrámù àwọn ọ̀rọ̀ kan wà tó há báàrin méjèèjì ọ̀rọ̀ kan bẹ àwọn ọ̀rọ̀ kan bẹ àwọn náà pọ̀jà sílẹ̀rẹ̀ wọ́n há báàrin kí ni àárín aláàlì àti haramu oúnjẹ ọlọ́run wá dábẹ́ kò ju wálẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí òmùrùmù ìpàdé hàn àwọn ọ̀rọ̀ tó rújú ni wọ́n ọ̀rọ̀ tó ṣe kí ni ọ̀rọ̀ tó rújú àmọ́jọ́ fún alọ́nà àbáyọ onípa wọn ni tákọ̀ ṣubú ààt bàbọ́dì sẹ́bùrà àlìdíìrì yìí wà ẹ̀rìdì yìí gbogbo ẹnikẹ́ni tó bá sá fún ìrújú ambigu ìsì gbogbo ẹnikẹ́ni tó bá sá fún bá ń pè ní ìrújú irú èèyàn báyìí ó ti mórí bọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àti ìjọmọlúwàbí ẹ̀ ó bọ́ tó gbẹ tó bá ní ìfẹ́jú pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tó ní ìfẹ́jú pẹ̀lú ìjọmọlúwàbí ẹ̀ yóò ya ìyáláyà àṣà burúkú yóò máa tọ́ra lórí táǹtò ní kíni ṣùgbọ́n oúnjẹ náà wá ní wọn ni wọ́n pa àti ṣùgbọ́n ẹnikẹ́ni tí ò bá wá sọ rẹ̀ tó bá kó nínú táǹtò nínú àwọn ọ̀rọ̀ rújú lọ́pàá àti láàrán lóńgẹ̀ ní onínú ẹwọ kẹrọ àyẹ àwọn ìlera ìṣẹ́kù ayẹ yóò tọrọ ní في رواية يحب أن يقع فيه ó ti ń ṣe kí àwọn ẹran tó ń dà létígbèdè ọgbà yẹ kí nǹkan mọ́ ṣe kí ni kókó sínú ọgbà náà kò tí a bá ń rìn létígbèdè ìrújú ó ti kó máa kó sí ni inú kí ni inú àmà àdìsí yìí tọ́ka àkọ́kọ́ títí náà ọ̀rọ̀ àdìsí olè tọ́ka títí náà olè tọ́ka ìṣùgbọ́n náà ìrújú ẹ̀jẹ̀ kọ́ ló wọ hadith mi lẹ́nu àkọ́rọ́yà wu muslim ó ṣe pé ìmáàmù muslim ló gba hadith yìí wá àna àbí òré ọ̀jẹ̀ lọ́rọ̀ àná tàbí àgbà àbí òré ọ̀jẹ̀ lọ́rọ̀ àná kọ́lọ̀ bá wáyé ẹ̀múra sí àti máa ṣiṣẹ́ olóore báàbí rúbì làmàl ẹ̀sọ́lápá tètè ẹgbára bí ẹmọ́ iṣẹ́ olóore títà náà síwájú dìgbà tó ṣe wípé àwọn fìtínà tó padà wá mọ́ dé àwọn fìtínà táǹkọ̀ yìí kàkíkọ̀ ilé yìí mú jù àwọn fìtínà yóò dàbí apá kan alẹ́ tó so alẹ́ òkùnkùn ọmọ ẹ̀rọ kó ṣọ́rọ̀ báálégùn ẹni tóbi tán nínú làákàyà ti gbọ́rọ̀ kalẹ̀ ní àlẹ́gbà muhammad allah ọ̀rọ̀sọ̀lá ń ṣe ọlọ́run ní peter nan àpítọ̀ ilé ìlú muslim ẹ máa yára kẹ máa ṣiṣẹ́ olóore peter nan síwájú káwọn àsìkò tìtínà ká tó dé àwọn àsìkò tìtínà tá à ń sọ yìí àpítọ̀ ilé ìlú muslim yóò dà gẹ́gẹ́ bí apá kan alẹ́ tó sókùn fún mi sọ pé kí lè bá kú tẹ́lẹ̀ òkùnkùn ti tú àbí òkùnkùn á tún wá ní òkùnkùn tó túbọ̀ òkùnkùn

ní tí ó bùkátà sí ìkankan eléyìí tí àwọn eléyìí ìtìmọ̀ ti ṣáwà àbáwo adùn ẹ̀mí àbúrò adùn ẹ̀mí ẹ máa rí ọba tí ó dédé mùsùlùmí gidi ni mashallah brother ni mashallah tún ní ni fárábí ni bí ọjọ́ mélòó kan kàn pé à pàdé à ọmọ bá bẹ lọ iṣẹ́ kan ní mo ń wà mo ń lé iṣẹ́ yẹn jọ ni tí yọ sí mo ń lé iṣẹ́ yẹn ni àwọn ni eh, amúnájọ ní máa bí bàbá ṣe tó àrùn tó ìgbà gbogbo wáyé náà nìyí dálẹ́ nìkadé ẹ kí tó mú ẹ̀yẹ ó ti parun bẹ̀rẹ̀ ó ti ṣe àwọn nǹkan ní ìlọ yẹ̀bí òdì náà ń bi àwọn ọ̀dẹ̀ ní kúlìyà àwọn yóò máa lu ẹ̀sìn wọn ń gbàgbọ́ nítorí àǹfààní ilé ayé torí tó fẹ́ rí láǹfààní ó ti dá sí kí ni àti dá ìsí ẹ̀dá nù àwọn ìjọ pé àsìkò ìdínà ọ̀rọ̀ kí ni òun lè ilé ìdíjú ti ń ṣàwọ́ nínú àwọn ọ̀rọ̀ oúnjẹ náà tó jẹ́ oyé wa nípa àdánwò adùn ẹ̀mí àádọ́ àádọ́ mo fẹ́ dà lórí ilé ayé ìdí mi náà fẹ́ jẹ́ mi náà fẹ́ jẹ́ èèyàn mo fẹ́ lówó mo fẹ́ dúkọ̀ mo fẹ́ amọ́tò mo fẹ́ amọ́tò bẹ́ẹ̀ lọ́lọ́run òdélé wọ̀ ọlọ́run ní ká mọ̀ ní gbogbo ẹ̀ ọlọ́kàn ṣe kí ni ó kàn regulate wà nìyí ó control wà ìbánidọ́mù lẹ́lẹ́rù ní ṣe kí ni tí máa ń bàjẹ́ ni ọlọ́kàn regulate wà tẹ wà mọ̀mọ́ wa bí ẹranko tí ò lókun bì náà tó dára kó bá rí bí adẹ́rọ lájúlẹ̀ ń sè yóò máa tọ adùn ẹ̀mí rẹ̀ yóò máa wá káàkiri ni bẹ́ẹ̀ kọ́ ni ọba fi adìẹ lẹ̀ yóò máa tán jẹ kò sí mú wá adùn ẹ̀mí ẹ̀ ni ó máa wá ìgbà tí olókùn kankan tí wọ́n bá dé yóò wá tí ó fi ṣe kí ni tó fi kan ikú rẹ̀. kí ẹ má rí bá mùsùlùmí bá to a perfect ending it's just a pattern of life ọlọ́run pattern of life wa kó lè bá a rọrùn fún wa kí ayé ilé dùn ó lè wá lára rẹ̀. sọ̀rọ̀ ń ṣe náà sọ̀rọ̀ lọ́wọ́ àlejò tọ́lọ̀ nípa títà ń pè ní àwọn fìtínà méjèèjì òun náà lélẹ̀. òkè tó ń sọ̀rọ̀ nípa fìtínà ẹ̀kú yí wa pa títẹ̀ tó ní kí ni fìtínà ti ṣùgbọ́n wọ̀ṣàwà. àdánwò àti ìdánwò nípa ọ̀rọ̀ rújú àdánwò àti ìdánwò nípa kíni nípa dùn ẹ̀mí ọ̀rọ̀ ilé ayé àádọ́ àádọ́ àlẹ́ ayé ìgbà àgbẹ̀dà. tó méjì ń sọ fún wa nípa ọ̀rọ̀ ìtínà ni ìtínà ni ìdààmú ni àwa máa ń ṣẹ́kù lórí ọ̀nà méjì yìí torí pé ó ṣe pàtàkì àwọn ọba àbíkẹ́ ọlákọ́ wa lẹ́kọ̀ọ́ bàbá ńlá wa Adam pẹ̀lú ìyá ńlá wa àlẹ́yìn ọ̀sálà àti ọ̀sálà. ọlọ́run fi ìtínà méjèèjì ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ látara àwọn àwọn òun ni àwọn méjèèjì nínú ẹ̀dá rẹ̀. ẹni àkọ́kọ́ ní ta ni àṣẹ ìdọ́ọ̀lù làánúkúlá àlẹ́yìn. ẹtí gbogbo atáwọn ní ṣàìtọ́n tó tù àwọn ṣàìtọ́n ọlọ́ọ̀bà àníkẹ́ ọlá kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ṣàìtọ́n kí ni tó ṣe ṣàìtàn ọlọ́ọ̀bá àlejò ọlá fún gbogbo àwọn mọ̀lẹ́kà ó dùdú lè ádámà gbogbo iná pátá ẹ̀kọ́ níbalẹ̀ fádámà fàkọ́jọ̀dú ìlà ìrìlí ábá wọ̀tẹ́kùbár wọ̀kánà nìmẹ̀kàtìrì ọlọ́nkùn gbogbo àwọn mọ̀lẹ́kà ọlọ́ọ̀nìkan foríbalẹ̀ fún ádámà ní sọlá àti wọ̀sọlá fàtàjà bí gbogbo wọn ni wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run àyàfi ta ni Iblis àbáwọ̀ tekbar ó kọ́ ó gbẹ́rù gbẹ́rí kódà láyé kan ó tún púrùbù ara ẹ̀ fọ́lọ́ ṣàìtàn lórí làákàyè ẹ̀ tó yẹ pẹ̀lú pátápátá ó púrùbù ẹ̀ fọ́lọ́ ó fẹ́ púrùbù fọ́lọ́ bàbá náà máa ní kí láti tó kí ló dé tó òfò orí balẹ̀ sẹ́ni tí mo dá lè máa kọ̀ láti di ọ̀dọ́ yìí kí ló tó òkú nípa sẹ́ni tí mo dá pẹ̀lú ọwọ́ mi. ṣàtọ́ ọ̀pọ̀lọ́ ọba létí wípé kọ̀lọ́tà nínú ìmárí wà kọ̀lọ́tà nínú ìdí. ìrọ̀ ọlọ́ọ̀bọ dé mi ṣàìtàn látara náà ó wá dòun látara ẹrọ̀fọ̀ nínú náà tẹrọ̀fọ̀ wọn ló yẹ kó tóbi jù ló yẹ kó forí balẹ̀ fúnra wọn kálà ányọ́gbà ṣàìtàn. fúnra ẹ̀ náà ló ṣe kí ni olóko ìrújú wa yóò máa yóò ó fẹ́ máa àwọn ọmọ ọmọ fi ọ̀rọ̀ jóni sórí ara wọ́n ní ìrí ọlọ́run ó dé ní látara náà rẹ̀ iná máa ń le koko ní àwọn ó tóun látara ẹ̀rọ̀pọ̀ aṣọ ọlọ́run parí ọ̀rọ̀ wípé wọ̀kí àmì ẹni tó àbí ní tó padà bí kíni ó ti ṣèpè rí títí náà rẹ̀ títí náà kíni ṣubú áàt ìrújú ìrújú ló sọ ló gbọ́ ṣàìtàn làánàtúlá àlẹ́ ló sọ ọ́ di ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìrújú ni ọlọ́run bá ní kí wọ́n fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ látara nu ṣàìtàn yìí káàmì ọ̀rọ̀ àṣìkí ni ká má bàa nù. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì látara níbi ádámù alayhi salatu wa salam ìgbà títà ìgbà ẹ̀bí ṣàìtọ́nù ká á ṣàìtọ́nù náà ń wọ́n ma òun náà wíyàn fúnra sọ̀kọ́lá wọn kọ̀ọ̀kan láì sọ pé ìnáwó yẹ́dẹ̀ ó ìgbáhú ìyẹ̀kúrú nínú àbáàdì sẹ́yìn ṣàìtọ́nù náà wá ń wá àwọn ọmọ ogun táwọn lè bá àjọ pọ̀ nínú náà já àgbọ̀nà kọ́lọ̀ òun náà wá bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà òun náà bẹ̀rẹ̀ sí ní dààmú ibi tí wàhálà ìgbàmú ẹ̀ tó gbé lọ àwọn ìwà ádámù àmì ìsọlá àti ọ̀sánàmù àti ìyàwó rẹ̀ ìyá ńlá wa Hawa ọlọ́run ti wọ́n sínú ọgbà àbẹ̀rà ọlọ́run bá àníkẹ́ lọ́kùn àwọn méjèèjì sínú ọgbà àbẹ̀rà ọlọ́run wọ̀ fún ìmọ̀ ya Adam àwa ọlọ́run a ìrẹ́ Ádámà rúkùn àǹtà wọ̀tọ́ ìjìkà jẹ́mìnà ìrẹ́ àti ìyàwó rẹ̀ ẹ máa bẹ nínú ọgbà àdẹ̀rà àlùjẹ́nà wọ́kùlá nínú àárọ̀ dẹ̀dẹ̀ ní ẹ̀lùmí ìmọ̀ ẹ wá máa jẹ gbogbo tó bá wù nínú ọgbà àdẹ̀rà yìí. wàlá tẹ̀kọ̀rọ̀bá àgbègbè ìṣẹ́jọba ní gbogbo tẹ́wà máa jẹ́ o ẹ̀kẹ́ mọ́tò má di di ẹyọ̀kan yìí ẹyọ̀kan yìí wàlá tẹ̀kọ̀rọ̀bá àbí ṣájára ẹ má tún má di igi ẹyọ kan yìí pàtàkì wúlẹ̀ nínú bọ́ọ̀lì ní kẹ bá máa bẹ nínú àwọn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀dọ̀ ara wọn kí ló ṣẹlẹ̀ ta àṣìṣẹ́lẹ̀ ọmọ ìṣàìdán àmọ́ kẹ́ ìtọ́ máa lọ́tù láàrin ó tàkóbá fún wọn ta àṣìṣẹ́lẹ̀ ọmọ ìṣàìdán ṣàtọ́ ń tàkóbá fún lórí kí ni lórí kó tì wọ́n síbi tọ́lọ́wọ́n bá mi jọlá tó ní kó má dé látara kí ni látara dùn ẹ̀mí aláàbíná lórí tí wọ́n jẹ tọ́lọ́wọ́n bá mi jọlá ti ṣètò òkúná tọ̀rọ̀ lóòjò ẹbí ìjẹ máa bẹ nínú ọgbàlùjẹ́ náà wọ́n kúlọ̀ nínú ha àìsàn rọ́dọ̀dẹ̀nù gbogbo ètò yìí ní kẹ́ ẹ jẹ́ èyí tó bá wù yí kẹ́ ẹ jẹ́ àìkùsì túmọ̀ àmọ́ o láti ẹ̀kọ́ bá a lòdì ṣáájà ẹ̀mí ìjẹ́ náà dídì yìí àmọ́ ìta ìtọ́ mi ṣe kí ni ó ṣàkóbá fún wọn lórí kí ni ó pa aláṣẹ tí wọ́n lọ kúrò àgbà tí wọ́n fẹ́ gbọ́ sí lẹ́nu ó ní ìnílákùnmá nínú nàìjíríà ó ní à ẹgbọ́ sí mi lẹ́nu ẹgbà sí mi lẹ́nu à oníkìlọ̀ ẹ̀rí ni mo jẹ́ fún yìí oníkìlọ̀ dáadáa ni mo fẹ́ fún yìí bẹ́ẹ̀ sì ni aburú ló gbà lérò pẹ̀lú wọn. ọmọ ọba nípa àgbàlá ọmọ àwọn méjì jábọ́ wọ́n ṣe mistake. kí ni àwọn méjì ṣe mistake yìí lórí látara àgùn ẹ̀mí? ìdá àdàlá ẹ̀kọ́ ń bẹ fún wa nínú ìṣẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ sí bàbá ńlá wa yìí lórí kí ni lórí ọ̀rọ̀ àádọ́ àádọ́ ilé ayé ó bọ́rọ̀ ó bá lùbì kọ̀ǹtú ààrẹ ẹlòmíì ìdí òjò ó dúró nínú ọ̀rọ̀ ìsìn àádá àádá ayé ayé náà tọ́lá ti sọ fún wa wípé àlàáfíà ní ìtàgá tó àtàádó tó mọ̀ nínú ọ̀pá ọ̀dẹ́ àádá àádá lọ́mọ ẹ̀dẹ́ yìí ó fẹ́ dà títí tí wọ́n fi ṣe kí ni tó fi wọnú sàárè wúwo mi ṣe tá àti bá àbá rẹ̀ bá gidi àbúkòjọ́ àwọn ọ̀dọ̀ ọ̀rọ̀ mọ́tò ni o mọ̀ṣálá ọlọ́run ṣe mọ́tò rọrùn èmi ò lè lọ́wọ́ àti tí àrùn wà sí ẹ̀mọ́ ń gíra ẹgbẹ́ mọ́tò kan àwọn ọ̀gbẹ́ mọ́tò lọ́tà bá ti mọ́tò gbé lọ ètò máa ti ń ṣe ń tò sílé àwọn lọ ń kọ̀ǹdíṣọ̀nù ààrẹ nítorí kí ni nítorí ọ̀rọ̀ ilé ajé ẹmu kan ẹdí inshallah rídọ́ ah, ọlọ́run máa wá kọ́ mọ́sálásí ńláńlá àwọn yóò wá gbà mashallah mọ́sálásí tún náà oṣù kọ́kọ́ mójútó rẹ̀ ọjà kó fi mọ́sálásí tún náà wọ́n lọ tí ẹ kọ́kọ́ mójútó rẹ̀ ọmọ àkọ́tà sọ pé kékeré yóò jẹ́ tiẹ̀ ẹ̀kí náà sọ pé wá jẹ́ tiẹ̀ wàhálà nílò gbogbo ọ̀nà lọ́wọ́ bá àlejò ọlá ló fi ju àwọn ẹ̀dá lọ pátápátá sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ àwọn dìdàkudà lórí kíni lórí adùn ẹ̀mí àádáàmàádà ilé ayé kódà èyí tó kéré jù èyí tó kéré jù nínú àádáàmàádà ayé ẹmọ̀ kóbìnrin mi ẹ̀wù pé náà kan ní bá gbọ́ ẹ̀rẹ́ rìn àyẹ̀ lọ́gbàjẹ́ ni ogun àti èkó kù kódà mọ́gìrìbù tí wọlé ẹ̀ sí kíyàn náà ẹ má bínú ìmọ̀ fomi sójú àti kéyìn máa dàrú àmọ́ máa lọ ṣe kí ni àkíkọ̀ ló ń yọlá lójú máa fún ọ́lọ́ ní gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà lálẹ́. sọ̀rọ̀ pé tó kéré ni ó ti pé yóò máa pààyàn lẹ́yìn ìgbà tí ẹ̀ bá gbọ́ àmọ́ ṣàǹtọ́ ló ń lò láti ṣe kí ni láti jọba lórí ẹ̀mí àwọn ọmọ ẹ̀jẹ̀ yẹn náà nínú àwọn nǹkan tí yóò bọ̀ ọmọ tó ti gbọ́ tó bí àdánwò ìrújú bó ṣe wà bẹ́ẹ̀ ni àdánwò adùn ẹ̀mí náà ló ṣe kí ni ló wà bọ́lá ń kọ́ fún wa bẹ́ẹ̀ ni àná Muhammad láàrin náà bẹ́ẹ̀ lòun náà ń kì wá nílò ń pa rẹ̀ ìlàrí tó padà ṣe àforíjì fún bàbá náà ìyá náà tó fún wọn àmọ́ ṣe kí ni wọ́n kọ́kọ́ jábọ́ náà látara kí ni látara bùrẹ̀mí àṣàwà ntí ẹ̀mí fẹ́ ntí ẹ̀mí fẹ́ kó ń dà ntó fẹ́ kó ń rí ntó fẹ́ kó ń rí àbí nítorí kó ń bẹ lọ́wọ́ lábẹ́rẹ́ tí ò tí ì sí lọ́wọ́ tiẹ̀ náà. ṣé èmi ní kíni ló wà padà sọ̀rọ̀ ìdàkúdà lórí ọ̀nà méjèèjì tí ẹ̀mí tí فتنة الشبهات وهي أعظم الفتنتين فتنة ìrújú nípa ọ̀rọ̀ ẹ̀sìn òní tó bá ṣe kí ni òní tó tóbi jù nínú méjèèjì torí pé primary responsibility ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé a primary responsibility àgọ́ ọ̀nà náà òní tó ká ṣe kí ni ẹ̀yà àbúdọ̀lá òun náà ní pé kọ́ wá ṣèjọ ìfọ́lọ́ ọlọ́run dá wa nítorí kíni nítorí ìjọsìn àmọ́ kí gbogbo wa ká lè mú ìjọsìn fọlọ́run bá mi ọlá gbogbo tí ò ní jẹ́ kí ìjọsìn kó rí mọ́ wa lójú ọlọ́run bá bẹ́ẹ̀ náà àwọn èèyàn ń látara látara nípa ọ̀rọ̀ ọlọ́ni madina inda Allahi al-islam فمن يتبع غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين ọlọ́run ní ẹ̀sìn kan tó wọn náà bá àdìsọ lámà tó wọn tọ̀lọ́gbọ̀ náà ní kí ni ẹni islam kí ni ìtumọ̀ islam òun náà ní kí yẹn juwọ́ ju tẹ́lẹ̀ fún ìjọsìn fún ọba adẹ́gbàá kájúwọ́jú tẹ́lẹ̀ lórí ìjọsìn fún bá ní fún ọba adẹ́dà tí wọ́n bá ti juwọ́jú tẹ́lẹ̀ tí ó kúkọ́ máa wá ọ̀nà wo lòun ó gbà pé ìjọsìn fún ọba adẹ́dà. eléyìí ẹyọkan yìí ẹyọkan yìí wọ́n ṣe wá mú tó mú kéré yìí bẹ́ẹ̀ náà ló ṣe léwu tó. Ṣé àtúntò náà bá ń ń wí pé ẹnikẹ́ni tó bá mú nǹkan ní ìwà nídẹ̀yìn ẹ̀sìn Islam kí lọ́wọ́ bá ní kí lásọ sàlẹ̀ yorùbá náà ní ìlú ọlọ́run ní àmì ìgbà lọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀ gbólóhùn títà ṣàìtàn làárọ̀ tó láwọn lẹ́yìn tó kọ́ ọmọ mọ̀ níyàn lọ́wọ́ náà nìyẹn. kẹ̀hẹ́n tí yẹn bá mú nǹkan ní ìlọ́bọ́ náà ọlọ́run ní lọ́wọ́ ẹ̀ àrídà ẹ ká da ẹ̀sùn yí òru mọ́ràn lọ́wọ́. agbègbè lẹ́yìn ìrújú bẹ̀rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rẹ́ lu ìrújú àwọn wo ni ó ní àwọn yẹ̀wúdí àwọn yẹ̀wúdí àwọn ọkọ̀ àwọn nínú wọn tó kọ́ rẹ́ lu ìrújú nípa ìpín ọlọ́run bọ́lá ọba ìjọba ti fi yé wọn náà kò hàn àwọn yẹ̀wúdí ni àwọn ọba ará òjíṣẹ́ tí wọn òjíṣẹ́ wo ni ọlọ́ọ̀bá ń sí àwọn yẹ̀wúdí bẹ́yìn àmọ́ yìí òjíṣẹ́ ló fìdí láàrin wọn ọlọ́run bí alẹ́ yìí sọ àlẹ́ ìsọlá àti ọ̀sọ̀lám ọlọ́run tó ti láàrin wọn ọlọ́run ti fún ní tàwùrọ̀ tí wọ́n pè ní kóra ọlọ́run bá ní kí ọlá fún un. àmọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ọlọ́run bá ní kí ọlá wọ́n dá nígbàǹdè lórí ànábì Mùsá kí tó wá lẹ́yìn ẹ̀wọ̀n àgbà nǹkan ní ìmọ̀ nílẹ̀ yẹn. lórí pé wọ́n àgbà nǹkan ní ìmọ̀ nílẹ̀ yìí nínú àwọn ẹni ire tó ń bẹ lọ́dọ̀ wa àwọn ẹ̀jẹ̀ wọn pọ̀ jẹ̀jẹ̀ lọ́wọ́ bàjẹ́ látàmì kùránì kírímìnà burúkú làwọn jíwe in fact ìgbìyẹ kírímìnà ni wọ́n mújìrì ajọ̀rọ̀mù náà àwọn tó fi ń jẹ́ jù lórí ayé àwọn ni àwọn jíù àwọn ọmọ ọlọ́run ni ní náà kùránì àìsàn wọ́n ní ìyáàdù láì wọ́n ní ọwọ́ ọlọ́run ni ó tọ́ ní àbí bó ṣe nínú yẹn ó wà náà Qur'an wọn ní ya Abdullahi magulu ẹ̀yẹ tó wọ́n túmọ̀ sí pé ọwọ́ ọlọ́run ọba ò láwọ́ kò mọ fún yàn látara tó lóun ọlọ́run ọba látẹ́bi lé wọn ọlọ́ni bá ya Abdullahi magulu tọ̀tà ní yóò fi kò ìfọ̀yàṣà ọwọ́ ọlọ́run kan ló púpọ̀ ọwọ́ ọlọ́run bá wọ́n tó tẹ́ pẹrẹsẹ ni yóò fi kò ká ìbẹ̀rẹ̀ ṣáà a máa pín fáwọn èèyàn bó bá ṣe fẹ́ bó bá ṣe wù ú. àwọn èèyàn yìí kí nígbà tó ń kú ni wọn ẹni tí ò bá mọ̀ wọn kò mọ̀ wọn. kódà nú ẹ àwọn náà nínú àwọn tí wọ́n ṣe ìdí àwùjọ náà òní pé wọ́n gbà pé ọlọ́run bí wọn. kàìkọ́ wà pé ọlọ́run èyí ń bẹ ní kúrọ́ọ̀tù bàbá sọ orí àyà two hundred fifty nine sọ́nà yìí ọlọ́run àti kúrọ́ọ̀tù fún ọ̀pá òbẹ́yì òbẹ́rẹ̀ ọ̀kan nínú àwọn ẹni rẹ àárín wọn rí lẹ́yìn lọ ti bẹ láàrin ó wá rẹ ó ní kò ń ṣe ìta oríkọ wọn ní àyè ibi tó dé ó wá rí wípé àná ah, ti pa àwọn èèyàn kan rẹ́ bíbà ó wá rí àwọn àtẹ̀yìn tuntun wọn nígbà tó ó gun ràkúnmí ẹ̀ lọ síbẹ̀ ó gbé oúnjẹ lẹ́nu gbómi dání pàtó wa ah, ah, ó ní áhà báwo lọ́lọ́wọ́ bá ní tọ́lọ́tò tó máa gbé àwọn egungun yìí yóò tó tó máa gbé wọn dìde tó bá yá báwo lọ́wọ́ ti gbé wọn dìde wọn ní ọ̀rọ̀ yìí tó bá ní tọ́lá tó kú síbẹ̀

mo sùn nígbà tí mo sùn lálẹ́ àmì mo dí láyé àwọn ọjọ́ kejì ojú ọjọ́ kan síjọ́ kejì lọ. ọlọ́wà ni kó máa wo ràkúnmí ẹ̀ ràkúnmí ẹ̀ wáyé ràkúnmí ẹ̀ tó ti kékeré ni tó ti dé gungun ọlọ́run bá nìkẹ́ lọ́wọ́ ń gbé ràkúnmí ẹ̀ ó gbé òdìdí padà ó fi ẹran síbẹ̀ ó fi awọ síbẹ̀ ó fi pátákó síbẹ̀ ó fi egungun síbẹ̀ ó wá fẹ̀mí sí i ràkúnmí ẹ̀ bí ó di àkúnmí padà oúnjẹ tó gbé dání ọlọ́run wa ni kò jẹ́ omi ẹ̀ tó mú dání ọlọ́run kò mọ́ èèmọ̀ tí ìwùdé ń jẹ́ yìí ó ní àwọn yẹ̀rí sọ pé òde irú ìbùnú ńlá wọn ní ìdé yìí ọmọ ọlọ́run ni wọ́n kó ojú bára wọn kó ojú bára wọn wọ́n kó ojú bára wọn. bìkẹ́ ti ṣe àwọn nàgbọ́n rádà àwọn tí a mọ̀ sí àwọn tí ń tẹ́bi sí ní táwọn náà ṣe nìyẹn àwọn ti fọ́ndámẹ́ntàlù wà lọ́wọ́. It's a fundamental mistake. And what is that mistake? Àwọn náà gbà wípé látara bíbí ànábì Ìsá ní ìṣẹ̀lẹ̀ àti ọ̀sálà sàmù sí Jésù. Wọ́n gbà pé látara bíbí ìyanu rẹ̀ yìí, eléyìí kọjú èèyàn lásán, wọ́n gbà wípé ọmọ Ọlọ́run ni. Àwọn mú kí wọ́n bí méjì ọ̀nà mẹ́ta ni. Wọ́n gbà lọ́mọ Ọlọ́run. Wọ́n gbà ní ọ̀kan nínú Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta gbàgbé ọwọ́ bẹ̀ kúkú kan lẹ̀ pé ní ọlọ́run. ọlọ́run bá rúkẹ́ lọ́tọ́ nípa àwọn yẹ̀wù àtàwọn nìkọ́lá ọlọ́run wà kọ́lá ti yẹ̀wù òbẹ́rẹ̀ oúnjẹ ńlá wà kọ́lá ti nàbọ́rá ọ̀nàfẹ́ ìdùnnà ذلك قول أم بأفواههم يضارعون قول الذين كفروا من قبل قاتلهم الله أنهم ينفقون ọlọ́run ní àwọn yẹ̀wù tí yóò bẹ́ẹ̀rù ọmọ náà ni ọlọ́run ẹ̀rí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu kíní kejì wọn a fi ṣe dèédé ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe kèfè rí pẹ̀lú ọlọ́run tí wọ́n ti kọjá lọ ọlọ́run kọ́ padà ògùn náà ibi dandan ọlọ́run kó mọ bá kíní kejì wọn látara kíní látara fún tó ń jáde lẹ́nu wọn títa ni tí ọlọ́run bàbá dẹ́gbà tó wọ́n tẹ̀ ìsìrú mọ́ra wọn lọ́wọ́ wọ́n rú wọn lọ́wọ́ látàrí eléyìí wọ́n ti kíni wọ́n ti ẹni àmì níwájú ọlọ́run wọ́n máa rí nǹkan tó jọ òdodo wọ́n máa rí ìdìrọ̀mọ́ ó wá di wípé ń bá fún wọn lódodo pọ́nbélé ó di òdodo díẹ̀ irọ́ díẹ̀ so wọ́n wọ́n fi òsì méjèèjì papọ̀ the combination of falsehood and truth wọ́n mú òdodo díẹ̀ wọ́n mú irọ́ díẹ̀ àwọn aṣọ papọ̀ wọ́n sọ di kí ni ẹ̀sìn tí wọ́n ń tẹ̀wọ̀n ìrújú lélẹ̀ àbí ìrújú bá kàlà wọ̀ṣùmọ́ ìrújú lélẹ̀ wọ́n fi da ìrú mára wọn lọ́wọ́ àwọn àbàdìkẹ́ lálẹ́ ìdí ni ó ní ọdún ọ̀rọ̀ wọn nínú àlùkùnrin ìyẹn ni Imam Ahmad ọ̀rọ̀ ọlá wọn máa gbọ́lọ́rọ̀ wọn wọ́n ní ẹ̀rí táǹpé ní àṣùgbọ́n ìyá manzilatu bayna al-halal wal òun náà ní àyè kan tó ń bẹ láàrin tó bọ̀ àti ìbàjílé wọ̀ ọ̀nàdàbàtò ní àṣùgbọ́n àti tó rújú ntí ó mọ̀ bẹ láàrin ìtàṣe lẹ́tọ̀ọ́ àti ìtàṣe kí ni ìtàṣe léwọ̀ ẹ̀yà àdàlá orí ọ̀rọ̀ àwọn Yahudi àti nàkọ́rọ́ nìyẹn ẹ̀rọ bá tọ́kú lọ́rọ̀ àwọn mùsùlùmí tọ́lọ̀ tí wọn náà rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ lẹ́yìn tọ́lọ̀ máa ní tọ́lọ́ tó ìsìláàmù tó fi sàánú wa àwa náà ń ṣe àdánwò ara wa pẹ̀lú kí ni àṣùgbọ́n èrújú ìrújú ti wá ìrújú tó ṣe wípé bó ṣe ń tìka lára ọ̀dọ́ tí wọ́n wá bẹ́ẹ̀ náà ní tiwọn náà ṣe kí ni ó ń tìka lára ọ̀dọ́ tiwọn náà wá. àmọ́bà Muhammad sallallahu alaihi wa ó ní inna aqwama ma akhaafu alaykum al-a'immatul mudillun. ó ń ṣọ́rọ̀ mi ẹ rí in tí mo ń páyà fún yín nínú ìpáyà òun náà ní kí ni al-a'immatul mudillun àwọn àfà anuni àwọn onímọ̀ aṣọ nínú ibi tí àdánwò àwọn mùsùlùmí ló ṣe kí ni ibi tó ti ń jáde bọ̀ nìyẹn orí kí làwà orí fitna tó ṣubú hà ìrújú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yóò bọ̀rọ̀ dàwọn láàmú tó ń Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa. a máa rí àwọn èèyàn kan dábàtà ní àyè mọ̀tòmùdì àwọn onye àsọ nínú lórí kíni lórí ọ̀rọ̀ ẹnu lori lórí ìṣe wọn lórí ìwà wọn a máa rí ṣé a máa rí tó gbogbo ọ̀rọ̀ sí tí ó sọ fún Ubay tí ọ̀rọ̀ kan tó ṣe wípé gbogbo wa agbọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ orí ta ló orí àwọn ìran èèyàn kan ni àwọn ní òun náà ni àwọn onímọ̀ẹ́sì tí wọ́n máa fi ìmọ̀ tí wọ́n máa fi nu àwọn èèyàn ti bọ̀ láàánú ó ní báwọn èèyàn ti máa ń béèrè béèrè lọ́wọ́ oúnjẹ ọlọ́run bẹ́ẹ̀ lèmi náà ń béèrè béèrè lọ́wọ́ oúnjẹ ọlọ́run ó ní ìbéèrè táwọn èèyàn máa béèrè àwọn èèyàn bẹ́ẹ̀ ni èmi ìdáná tó lè pa sí ni màá máa bẹ̀rẹ̀ nípa ìdàkejì dáadáa kí ìdàkejì dáadáa nípa àwọn aburú tó lè jẹun ìjẹ́dà. Òfin Kàbùyà náà rọ̀jọ́ lọ́wọ́ àyè ó tó àwọn máa ọ̀rọ̀ yìí lọ́wọ́ àbẹ̀wò Muhammad sọ̀rọ̀láwọ̀ àyè wọ̀sọ̀lọ̀. Ó ń jẹ́ bàbá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọ náà sọ̀rọ̀láwọ̀ àyè wọ̀sọ̀lọ̀ ọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọ náà. Ó ní mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọ náà wípé ìrẹ́ إن كنا في جميع وكيل àti ń bẹ nínú Nàìjíríà bẹ́ẹ̀ sì ni Nàìjíríà yìí aburú ló ń bẹ níbi rẹ̀. Nàìjíríà dáńtọ̀ yìí àlùmọ́tọ́ yìí aburú ló ṣe kí ni òun ló ń bẹ níbi rẹ̀. Pàdé àná láti há ara rẹ̀ báyìí ọlọ́run padà wá sí nínú ó wá mú bá wa. Ìjẹ́ lẹ́yìn dáadáa yìí aburú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìdílé ẹ̀yìn náà aburú ti bẹ̀rẹ̀ lẹ́yìn dáadáa yìí lẹ́yìn ìgbà náà ìjọba tó bèrè lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ó tún bèrè lọ́wọ́ iṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láwọ̀ ààrẹ ìyọ̀sọ́nà ó ní ìwé iṣẹ́ ọlọ́run ó dá lẹ́yìn aburú tó ní ọmọ ìṣẹ̀lẹ̀ ṣé dáadọ́ tó padà wá wọ́n rẹ̀ ànábi ní dáadọ́ tó padà wá wọ̀kú ìgbà kan àmọ́ dáadáa yìí yóò máa mú ìrú dání àwọn tó ń bẹ́ẹ̀ ìjọba fún ọdún yìí pé irú ìrújú wo ni ó ṣe ọlọ́run sọ̀rọ̀ láwọ̀ ààrẹ ìyọ̀sọ́nà ó ní

yóò rú bí ìjẹ́ aburú mi ń tún bọ̀ àmọ́ mi ní bẹ́ẹ̀ ni aburú mi ń tún bọ̀ wá. Ibi tó ṣe ọlọ́run náà wà ní ìrọ̀lẹ́ ọ̀sán. Ó ṣe ọlọ́run fún mi ní ìrọ̀lá yìí pé Dùhátùn aláàbùwádìí Jahannam. Ẹ máa rí àwọn olùpèsè sílé bí ọ̀nà ẹ̀sìn aláàbùwádìí Jahannam. Ó ṣe wípé ọ̀nà pèsè lọ sí ojú ọ̀nà ìyànjá ànámà. Mọ́nà ìyá àtàwọn olùléyà, ẹni tó bá jẹ́ pé wọn lọ sí ibi tí wọ́n pe wọ́n ti wọ́n ti lọ yẹn wọ́n ti fi di ọ̀kàlùkù kí ha wọ́n á jù sínú náà. Ibikíbi tó bá wà ìwọ náà mọ̀ gbọ́. Ó ń ṣe ọlọ́run ló sọ̀rọ̀ yìí ní ìgbà tó ń fẹ́. Ó ní ẹ máa rí àwọn onímọ̀ wọ́n máa pe àwọn èèyàn tí ibi ẹbí lédè náà. Mọ̀nàjẹ́ bá wú ní lẹ́yìn à, tó bá wá jẹ́ tí wọ́n dá wọn lóhùn pẹ̀lú ìpèpè tí wọ́n ń pè yẹn yóò padà ṣe kí ni wọ́n padà jù wọ́n sínú náà. Wọ́n padà ṣe kí ni wọ́n padà jù wọ́n sínú iná náà. Wọ́n padà jù wọ́n sínú iná náà lórí kí ni. Àwọn oníṣẹ́ ọlọ́gbọ̀rọ̀ yìí bá wí. Àwọn onímọ̀ àánú ni a sọ nínú ẹ̀yẹ ru ọlọ́run tó ń bẹ ládùúgbò ṣé wọn náà ti nínú wáàdí tí ẹ mọ lẹ́nu àfa àti wọn lọ wípé ẹni tí ó bá jẹ́ èèyàn ó bọ̀rọ̀ ṣe kí ni ó bọ̀rọ̀ ṣe èèyàn. ẹ ní ìjọ lẹ́nu àfa nínú wáàdí tí ó mọ ọjọ́ báyìí wípé gbogbo ẹni tó bá fẹ́ wá ayé yóò kẹ́rù fọlọ́run tó bá rí ayé bá tó wà pọ̀ nínú ọlọ́run padà. ìwọ òfin ìgbọ́ nínú wáàdí nínú àwọn àfa nílẹ̀ Yorùbá ń bí ìbàdàn ṣe mọ̀ pé àdánwò lórí àbí àdánwò kọ́ àdánwò ni ní tó ti wípé àwa mùsùlùmí ẹ̀sùn náà bá nìjọba tó ti yẹn gúúsù wa kò fa ìsìnà ìṣubú náà àwọn fìdínà ìlú dúdà ń bọ̀ yìí oríṣiríṣi ọ̀nà ni ó wà máa kó wá báwọn èèyàn àwọn èèyàn máa gba góòdù kúrò lọ́wọ́ àwọn èèyàn máa fi pàǹdà ní wọn lọ́wọ́ wọ́n máa fi pàǹdà wọ́n máa fi lé wọn lọ́wọ́ pàǹdà lágbègbè wọn ní lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn mùsùlùmí ni ọmọ bá gẹ́gẹ́ o gbogbo àgbàlátù tó wà ládùúgbò kò mọ ìdí kò déjì òbí àtẹ́yìn tí wọ́n ní mùsùlùmí tó lọ́dọ̀ sí àjì ó yá wá ka fún wa tó ní èyí lè ní àlá àlá ala pẹ̀lú gbogbo àwọn obìnrin wa wọ́n ti di alágbà láfíìkà pé ẹ̀sìn tọ́lá ọba àtijọ́lá tó fi yá nígbà Muhammad ọ̀la àdìrọ̀tọ́lá lọ́wọ́ òkèlè tí àdánwò wa ní lẹ́yìn káà mùsùlùmí kò yé wọn mọ́ eléyìí ni ìdílé àkọ́kọ́ ìdílé òrújú tó bá ti ń rí àkàkọ́kọ́ bá ń sọ̀rọ̀ òṣùwọ̀n ọ̀rọ̀ gbogbo èèyàn pátápátá òun náà ní kí ni kíra ọlọ́run alukurhan àti ìlànà àlọ́wà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni náà tó wù kó lè jẹ́ kí kíra ọlọ́run fi ṣòṣùwọ̀n fún pé ẹ̀kan tó ṣe òṣùwọ̀n ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú kìtàbùlá òṣùwọ̀n tó rọ̀ mọ́jọ́ tó onye bọ̀. eléyìí ni fìtínà na fìtínà ẹlẹ́ẹ̀kejì ìbáàdọ́lá òun náà ní kí ni fìtínà adùn ẹ̀mí ìdí ẹ̀dá fẹ́ dà láyé lórí tó fẹ́ bóyá owó ló ń wá ọmọ ló ń wá ni dúkìá ọlọ́ni ìbúyìnà lùnà okùnṣù aláàtún ọ̀pọ̀tà ọlọ́ni a ti ṣe lọ́tọ̀ nínú ẹ̀mí ọmọ èèyàn okùnṣù aláàtún ìníṣẹ́ àwọn òdòdó fún ilé ayé nínú nìka obìnrin ni wọ̀lbàní kòbẹ́bí mani wọ̀lkọ̀nàdé ìròmùkọ̀ntọ́rọ̀ àti àkójọ wúrà àti fàdákà والقناطير المقنطرة من الذهب والفضة àkójọ kúrà ní àkójọ sàdákà ní tó túnmọ̀ sí pé mo fẹ́ lówó wọ̀lùkáyì mùtàwùwámà àti ọ̀gbun ẹ̀sì ẹ̀sì oníjànú àwọn good ride òun àti ọgbùn mọ́tò tó pàì ọ̀rọ̀ ni wọ̀lùhán wọ̀lùhán ọ̀rọ̀kọ tàbí ṣekiri tàbí ń dáko wọ̀lùhán àti ilẹ̀ ọlọ́ra ọlọ́ ni àwọn kan wọ̀nyí àwọn adúlé ayé yìí aṣílẹ̀kọ̀ sí ẹ̀mí ọmọ ẹ̀dẹ́yàn ọmọ ní gbogbo ẹ̀wù dáríkà mẹ́sàn àwọn àtìdúnìyà àgbùjẹ́ ayélásọ́ ni wọ́n jẹ́ òlẹ́rùn ẹ̀yàwó ọ̀pùnmáà ọ̀dọ̀ ọlọ́run òun ni àwọn dáadáa tó ló tọ́kù sí. látara ádá ádá ilé ayé yìí ìpínlẹ̀ yìí ó ṣàkóbá fún àwọn

torí pé wọ́n fẹ́ ọdẹ ní dúkìá kan. àìmọye ọ̀nà téèyàn ń dáṣe gbádùn láyé láti kọ́ àti sọ́ra aládùúgbàkúdà lórí ẹ̀. gbogbo tọ́lá ọba àbíjọlá ṣe léèwọ̀ nínú àwọn nǹkan táwọn èèyàn ti pé gbádùn wà ń bẹ̀ ìyẹn gan làwọn èèyàn ṣe lẹ́tọ̀ọ́ fúnra wọn. ẹ jẹ́ ká fúnra wa lẹ́kọ̀ọ́ díẹ̀ nínú ẹ̀. nínú tọ́lá ọba àbíjọlá ṣe léèwọ̀ ojú làwọn èèyàn ń ṣe káàkiri yẹn ọlọ́mọ owó ojú àwọn mùsùlùmí ọ̀pẹ̀jẹ́ rí ọtí lórí tébù àwọn nàṣọ́rá àwọn tí èsè mùsùlùmí bẹ́ẹ̀ lẹ́mọ̀ rí ọtí lórí tébù àwọn orí àwọn mùsùlùmí ọlọ́ni yá ayé alẹ́dínà alọ́nù mú pẹ̀lú nígbà gbogbo إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ أو لا بعد ثلاثة أنا أني أيني بعد إنما الخمر أهي يعجبهم والميسر في الشدة والأنصار إما شيء سنوري أبدا والأولاد إما مجيء أنا بقول لك أنا Rizikun ẹ̀gbin ni wọ́n mi náà máa ti ṣàìtàn. It is from the handwork of ṣàìtàn. Iṣẹ́ ìsù ni wọ́n ṣàìtẹ̀lébù ọ̀pá fún wọn ẹ̀jìnà sí làálẹ́kùn tó lè rùn kẹ́lẹ̀ bá là. Ọlọ́run ní kí Mùsùlùmí kásá kúrò nídìí ọtí mímu. Lẹ́yìn ọtí mímu ti di kí n tó gbajúgbajà kódà lọ́jà Mùsùlùmí omi ló jẹ́. ẹ máa rí inú àwọn àfa àlùmọ́nà àwọn àfa gbogbo àdánwò àsìkò dábẹ́wò ẹ̀ mi ò dẹ̀ rọ ọtí nínú àgbé tí a ló wà ní ayat ó ní ìtẹ̀mí làwọn eléyìí bẹ́ẹ̀ni ṣe mú tó jẹ́ kámúrù fẹ́yìn ó ní ìtẹ̀mí ló jẹ́ fáwà ẹni ò rí ní dáadáa àpá tí mo sọ yìí méjì àgé ìkan àgé àlùwàlá ìkan àgé kìíní ni ó lè rọ gúdà sínú ẹ̀ ó lè rọ háàpù sínú ẹ̀ yóò wá jọ síta yóò àmọ́ yọ ọmú díẹ̀ díẹ̀ báyìí yóò sì kó àlùwàlá èrú tó yóò wá gbé àkọ́kọ́ yóò gbé wọlé yóò wọn nígbà pé ṣé n ti ń ṣe kí ni ó ń ṣe ó ti kéǹjì ẹ̀ wípé bó ṣe wà lọ́dọ̀ wọn ò nìyẹn. pé pé ẹ àwọn ọ̀dọ́ mùsùlùmí láwùjọ àlùkámùrù táwọn èèyàn sọ ọtí mímu àwọn ìkódà àwọn èèyàn ti mu tí ìyọ̀wá ní ṣe é fún paláró wọ́n ti pọ̀ nínú ìdánláró ìsìn oríṣiríṣi ni àwọn oníkúdà á kù kankan bẹ́ẹ̀ ìgbà tí àwọn ọ̀dọ́ wọn náà máa dìde nítorí ìta àwọn ọ̀dọ́ náà tí wọ́n pò fúnra wọn. ó ní alongo wà alọmọ wà bíbá wà àwọn kan tó wà oríṣiríṣi kúṣì tó wà bí gbogbo báyìí nìyẹn àwa ní ìgbẹ́ ìbínú ẹ̀ láti tó bá lo ogun yẹn tán ṣáàkì tó wà wá tó tábẹ́sì kí ò bá wá tó wọn mọ́ ṣíṣà rí wípé àbúrò bá ṣíṣà àpapọ̀ mọ́ tẹ bá rí ọ̀dọ́ tó bá mú ike dání tàbí ìgbé gbogbo ló wà ní ẹ̀sọ́ wa ní. má sọ pé kó fún ẹ ló ti léwu gan ó ti fi tútì sínú ẹ̀ wọ́n ní ó ti ṣe kí ni ó ti háì. wàhálà ìtàn mú ní ọ̀dọ̀ wa nígbà tí wọ́n fà á sí gbégun ẹ lé wọ́n fà á sí sí báyìí ìgbà tó apá ìkan dá báyìí nígbà tó mú kí ní ẹ̀sọ́. ẹtún pọ̀ ń bẹ̀yẹn ọ̀nà oríṣiríṣi pátá ní ṣàìtọ́nù ti yà fún wọn ẹ kí ni ìgò tọ́lìtì kékeré táwọn máa ń ọ̀tọ̀ ní ti tramadol pé àwọn ọ̀dọ́ tí ya wèrè lọ́wọ́ pátá láwùjọ wa ìgbà yẹn wọ́n mọ̀ wọn jà six five lọ́wọ́ ń oh, oh, kí èèyàn mélòó ni èèyàn tó ti kú gbà tó ti mú kú ṣìkà ó ti lo ṣíṣà pẹ̀lú ẹ̀ àwọn míì negative làwọn kìíní yẹn steroid ni wọn àwọn tó máa ń lo àwọn bíi outlet nìyẹn àwọn náà máa ń ìjẹ́ tara wọn ni wọ́n máa ń pè wọ́n ní amphetamine steroid ni wọn tó bá ti fi kára báyìí gbàgbé ẹ̀ tó bá ti fi kọ́wọ́ tó bá ti ìjẹ́ tara ẹ̀ ó ti fi dual citizen tó bá pè lórúkọ ẹ̀ ó máa jẹ lóhùn tó bá pè nígbà kejì kò ní jẹ lóhùn mọ́. ọlọ́run sọ pé ìnáma nìkan mọ́ ọtí tẹ rí yẹn èyí kì í dùn ní ìlànà ìṣẹ̀dọ́ iṣẹ́ ìtùnú. ó máa tí wọ́n ti ń lo kojú mi kí ni tọ́lìkì àmúyíǹkì ìgò kékeré yẹn ìkúrà ìjọba ti dẹ́kun owó ọmọ ìkù torí kí ni tó bá ti mú ó lè àwọn agbábẹ́ tí ó lè gbà sí àwọn àròbí kojú nìyẹn ó lè rọ bí mẹ́ta náà ní kí tó bá tó lágbára sí ni àwọn ní ìtì ẹ̀ka mọ̀mọ́ àwọn ní ìdíjì tó bá mú tán ó ti dà lùjọ nù. ó ti dìgbàkúgbà ẹwọ́n ti tí agbórí ayé tó dáhùn èèyàn dé ẹwọ́n ti dáhùn ìyá kódà agbára ìjọba tó ká wọn mọ́ lórí ẹ̀ ó ti súnjọba gan ó wá di wípé oríṣiríṣi agbọ̀n títẹ̀ wọn lórí ìjọba títà sọ pé wípé Because The other major question that tobacco cooker uh, in Sirica are allowed to die on tẹ́lẹ̀ nìyẹn àti àkọ́kọ́ tó máa ń lò tẹ́lẹ̀. Federal major question that tobacco smoking is dangerous to health pé àtọ́nàmú sìgá ó léwu nàbíyá ní smokers and liable to die young. them wá fún ìjọba ní gbogbo àwọn òmìnira bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wà wà mú sìgá yóò fà pamọ́ ní 15 àwọn ọmọ 18 years 19 years 20 years ẹ̀yin náà ti fún kalẹ̀ wàá máa rí ní agbó tí ó máa kò lọ lókè báyìí wọ́n bá wàá máa rí òní lè dídí ni òní lè pè é torí kó ti ní ìhàì ó ti dàgbẹ́ mú kí ló fún wa débẹ̀ àbúlé ayé ó ti sọ wọ́n dìgbàkúgbà kàtó lẹ́yìn tí tó léwu ó tẹ̀lé wa ní tọ́lápù láti ẹgbọ́dọ̀ rẹ̀ gbáàmù ìyẹn tó ń lọ yàtúrẹ́rẹ́ àwọn ẹgbẹ́ tó máa ń tó lọ kú àmì ọmọ ní tó tò ní gbólójó gbọ́dọ̀ tí máa lọ rí nàìjá lòdò bẹ́ẹ̀sì nàìjá ti níka nàìjá ti níka yóò ó ti ẹbí gbéra ẹbí ń bò ẹbí oríṣiríṣi bẹ́ẹ̀sì ṣe gbé kò yẹn bẹ́ẹ̀ ló ń ṣe kí ni bẹ́ẹ̀ ló ṣe ń gbé wọn sọ́lẹ̀ nínú àwùjọ. ẹgbẹ́ àgbàlá ẹ̀yẹ orúkọ ọlọ́run eléyìí ìpínlẹ̀ adùn ẹ̀mí ni ẹni tí kìí máa bọ̀ ní tó ń sọ àwùjọ wa jù máa lọ́wọ́ bẹ́ẹ̀ náà bá àwùjọ ti kí ni ó ti kìlọ̀ fún wa. tí a ti fìtínà àkọ́kọ́ tó ń ṣe fìtínà ojú pọ̀rọ̀ ẹ̀sìn àti fìtínà ẹlẹ́ẹ̀kejì tó ń ṣe fìtínà nípa kí ni nípa àbúrí ayé báwo là á ṣe kóra wa níjànú kú òun ẹ̀ ọ̀yẹ̀ ẹ̀rọ ọlọ́ àkọ́kọ́ àkọ́bùn àlòsíkà gbogbo gbàgbígbà tí àdánwò bá dídọ̀dà ẹjọ́ akọ́ṣe sùúrù náà má kí àdánwò ó darí ẹ lọ síbi aburú nítorí wàkádà máa yọ ayé wàkádà máa kàlùkìyàmà sọ̀tọ́tọ́ náà sọ pé àlẹ́yìn náà ìdá àgbọ́dá tí wọ́n mọ̀ sí bá ọlú iná ìlà ìwà iná ilé ìrọ̀jù àwọn tó ti pé gbàgbá tó ń bá ti bá wọn wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn sí ọ̀dọ̀ ọ̀dọ̀ tó dá wọn. gbogbo gbàgbígbà náà bá dé ìyẹn àbí ti ọ̀rọ̀ abúlé ayé ni ọ̀tọ́ tàbí ayé ó dẹ́ ó máa ń le gan ó lẹ́yìn owó kò rí ilẹ̀ fún pínpín máa díẹ̀ lásìkò ìgbà kan ẹni tó ti ń rí jẹ tẹ́lẹ̀ kò wá rí jẹ má tó bá ti sùúrù wàá sọ rẹ̀ àtọ́bò àwọn títà ẹlẹ́ẹ̀kejì àtàwọn tó lè kíkà àríwá tó nà ẹ ká dúró ti kíra ọlọ́run ẹ ká dúró ti ẹ̀sìn ọlọ́run ilé ayé tá a wà nílẹ̀ yìí parí yóò padà parí yóò tọ́ síbẹ̀ tí ò ní bá omi sẹ́ta bá ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn tá a ti ní òfin ẹ̀sìn ní o má bí dáadáa tó bá tẹ̀sà ti parí ayé ọjọ́ àwọ̀ wo olóògbé lọ́jọ́ èyí máa pa orí ẹ̀ àwòtán rẹ̀ bàtà òṣèlú òkè tẹ́lẹ̀ náà ẹ̀rọ náà ti wá lọ sọ́ọ̀ àwọn oníṣòwò wo wàá sọ́ọ̀bà òwò wàá sọ̀rọ̀ rí náà wàá sàkóso lọ́gbà. tó ẹnu gbogbo àwọn ìṣẹ́jú ọ̀dọ́ ọmọ tí ń ta àwọn èèyàn nìyẹn ẹjẹ́ ká dúró ti ẹ̀sìn ọlọ́run bọ́lọ́run ṣe ti ráàmì ìwà Muhammad sallallahu alaihi wa sallam eléyìí ni tó ń tó bí àwọn àlùfún náà tí ò bá yí ó sọ̀rọ̀ pẹ́ta bá pọ̀ sọ́dọ̀ wá ní àwọn wo ni àwọn tí wọ́n wá sáájú pé ìmọ̀ ń pera wọn ní àwọn tí wọ́n pera ní àlùfún náà ẹni tí ò bá ti pera ní àlùfún náà kí ló ń pera àlùfún náà tó wọ́n tó ń bí díà ní aládàdálẹ̀ ẹ̀ tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀bá rí tí wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀bá rí ni ẹ̀rọ tó àwa ìwéyàmọ̀ tó òbí wá dùn gbogbo wá bẹ̀ gbogbo mùsùlùmí bọ̀rọ̀ jẹ́ kí ni àdùnkúnnà ọ̀rìn ìlànà tó lóun ọba àtijọ́ ọlọ́dún rà nígbà Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ní alùsùnà náà ní ìlànà igbó gbàkígbà yálà àtẹ̀sí ni yálà àtìlẹ̀ ayé ni wàárí di kékeré wàárí di tó nínú àlùkòránì ọlọ́run ni nínú súnà Muhammad sallallahu alaihi wa sallam ṣọ̀gbọ́n ọ̀gbọ̀n pé máa ń fara síná bí ìkìtà lè ṣe yìí ọlọ́run ni ààfin kankan lọ nu kíra wa káàkiri yẹn ti kò rí tí gbogbo ẹ bá dà yìí bá wọ́n padà sínú kíra ọlọ́run àárín yẹn jùlọ. فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله tó bá rí nǹkan tó ń dàrú náà lọ́wọ́ nípa ọ̀rọ̀ ìsìn ìwọ náà ti darí ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run darí ẹ̀ padà sí ọ̀dọ̀ àmúlò Muhammad sọ́nà àrin ìtọ́lá eléyìí àwọn òṣèlú ni yóò yanjú bákan náà àwùjọ òun ìlà àtòlámà ìrọ̀bà àwùjọ ọmọ tó ní ọ̀rọ̀ padà sí ọ̀dọ̀ àwọn àfa olùjẹ̀rù ọlọ́run olùpáyọ̀ ọlọ́run tó mọ̀ wípé àwọn àfa àkànbẹ ṣàìtọ́ lò wọ́n torí àwọn èèyàn báyà ló pe wọ́n ní ìlànàwò ọba ni yóò rí àwọn pípéjọ ìtọ́nu lò wọ́n lórí ara wa irú eléyìí ni ọ̀kan ní ọ̀rọ̀ ìgbésà tó yàmá tó sọ wípé wọ́n wá gbèrú fún ìgbẹ́yìn ìgbọ̀tọ̀ ìhàtì òun kìlọ̀ fún yín lórí àsìkò onímímà torí pé ṣàìtàn a máa lo àwọn onímímà a lò ó bọ̀rọ̀ nígbà míì tó bá rí onímọ̀ tó bá ń yẹ ẹsẹ̀ tó ń tẹ́tẹ́ abẹ́rẹ́ ẹ má ìfẹ́ ẹ má fi kíni ẹ má tẹ̀lé wọ ibi tó ń yẹn ní kéèkì tó ń ṣe yẹn ẹ pawọ́ pẹ̀lú kíni ẹ pè padà tẹ́ ẹ bá pè padà tó bá tẹ̀lé wọ lórí àwọn kòtò ẹgbọ́wọ̀ Yorùbá náà ní Yorùbá rí tọ́mù ọ̀bá lẹ́lẹ́rù tí máa ṣe kíni ìmọ̀ ń bàjẹ́ tó ọ̀bá rí èèyàn máa kọ́ ìdí àpá àṣìṣe máa pọ̀ lọ́wọ́ ẹ̀ kó lọ́sẹ̀ tó ń mọ̀ lù ẹ́ wàá bẹ̀ mọ́ fẹ́ àgbà wàá mọ́ sára gbangba ìyẹn ni ọlọ́run àdìsọ́lá ló gbà wá níyànjú pé ẹ ṣe papọ̀ bára yín ṣe lórí dáadáa ti páyọ̀ ọlọ́run ẹ mọ́ pàtó sí bára yín lò pé àìdá tó ṣe ẹ̀sìn bára wa ni ẹ má wọrí mọ̀tàlá ní tí wọ́n ń pè ní ìdílé àtẹ̀tẹ̀ nìyẹn àwọn ń fi bóyá kìíní kan mọ́tàlá wa ó wá rí àìdá kan tí wọ́n jáde tí wọ́n ṣàtúnṣe tó o bá ti kọjá lọ ibi nìyẹn ẹlẹgbẹ́ nìyẹn ẹlẹgbẹ́ burúkú nìyẹn. tọ́lá àpá tó bá kú díẹ̀ káàtó àwọn onímọ̀ ẹgbẹ́ náà ní wájú wọ́n pè ká sí pé ọ̀gá wá ó ti nù lágbègbè yìí kí ló fẹ́ jáde tó bá ń ka àwọn kó yí ọba lọ lọ a máa a padà sí ọ̀dọ̀ àwọn àfáà onímọ̀ olùbẹ̀rù ọlọ́run eléyìí náà nínú ọ̀nà tá à ń gbà ìdíkí ni sọ̀rọ̀ wa kúrò nínú kùtùnà abẹ́lẹ́ ọ̀bá ní sọlá ó sọ wa kúrò nínú kùtùnà máa gbọ́ àrọ̀ nínú ha wà rọ̀ nǹkan èyí tó náà ní o àti tó pamọ́ kùtùnà ayé ayé kùtùnà ìsọ̀rọ̀ ọ̀bá ní sọlá kó dá ìgbà kó mẹ́gbàá ń sọlá ọmọ bùhámi sọlá láàrin ọ̀la àtọ́jọ́ àdúgbò sọ̀rọ̀ ọmọ alẹ́ fún wa láti sọlá ara tí àwọn àpá wa tó ń ọkọ̀ ààrẹ ọ̀pọ̀ ààrẹ wà sára tó wáyé sí ohun náà sí ó á alára ìlà ìlẹ̀ yà ẹwà bá kúrò lọ ẹwà kúrò sí nínú ọjà gan ọ ayé òsì mọ̀ ní ọlọ́dún ọmọ pé nínú ọjà gan olùkọ́ ọ̀rẹ́ bẹ̀rẹ̀ ti láti gbà kan láyé jọ òjò ń rọ̀ àwọn àpá wa lóòjọ́ wa ká ó fẹ́ ní ti ẹwọ́n tí mo sọ bàbá mi ẹni oṣù wọn wá gbé ìyàwó sá ó rẹ́ sí i ó rẹ́ sẹ́lẹ̀ àwọn ẹni tó ń gbà ní ọmọ ìṣẹ̀lẹ̀ wọ́n wọ́n fẹ́ òjò tó wọn kọ̀ adó ilẹ̀ náà torí àwọn tó ti lọ gbàdí ẹ̀rọ àwọn lòmbrẹ́là bóun nílò àwọn ọ̀làjà lùbáríkà ń bẹ̀ ẹlẹ́gbọ́ rẹ̀ ló wà alhamdulilayi alhamdulilayi bisimilá kọ́nà kó fún wa rẹ̀ sí ojú ọ̀nà kan ọ̀làjà ìyá ẹ̀kú ó ti dára ẹ̀kọ́ tó bí lè kọkọ̀ mọ́ ẹmọ́ òrì ọmọ ilẹ̀